ajẹ́rì pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà ẹ̀sìn rẹ̀ nìkan ṣoṣo náà ní ẹ̀sìn ilé tí ó ṣàdéhùn fún wa kó máa fi fi ẹ̀dáwọ̀ sí láti jẹ́ náà jẹ́gbẹ́dà lórí àmà kò tún sọ́bà ní lẹ́yìn ọlọ́run àtúnkọ́ ọlọ́run gbogbo tó kò táwọn èèyàn ń sìn láyé lẹ́yìn ọlọ́run tọ́lọ́run ọba Muhammad sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́run ọba jẹ́ kámọ̀ pé tabá ti tẹ̀lé àti ṣoríire tàbá ti tẹ̀lé àti látúbọ̀tán dáadáa tàbá ti tẹ̀lé àti láyé àtọ̀run tí kankan ọ̀dẹ̀ ní ìbàjẹ́ ní méjèèjì pẹ̀lá àánú ọlọ́run àbí ọlọ́run àlékún yọ́nú rẹ̀ kó bá ṣe fún àwọn ẹni tí wọ́n bọ́ bẹ́ẹ̀ lánàá tí wọ́n dẹ̀ tẹ̀lé tó fà á tọ́lọ̀run bá fúnra ara rẹ̀ fi sọ fún wáyé pé ọba kó jọ kó ṣàwánà lólóríire bí àwọn ẹni ìdíre tà

ìtọ́wà lọ́wà nínú tó ń sọ ní ìdọmà lè jánà já lè padà sí dáadáa ilé ayé àyíkánni tó máa ń tán ní jẹ́ tí kìí jẹ́ kíyàn ara ti bí tíyàn tí ń bọ̀ àti bí tíyàn tó ṣe ń lọ ṣùgbọ́n tàbà ń bá fẹ̀sì kẹ́yàn lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹsùn máa rán ti tó ń lo àwọn ọjọ́ kan àwọn ọ̀sẹ̀ kan àwọn oṣù kan nínú ìyá wa tàbí jẹ́ olórí kó tó dé pá wá jí èèyàn ìmánì ló máa jẹ́ kí a máa dárò rí padà tó bá máa ṣe rí ìgbà kan mà ní ìkẹ̀ asọ́wájẹ́ kí a tún máa wá mú ìròrí ẹ̀rìn tó wájú pé àwọn kan náà máa bàbá náà ṣe wáyé lánàá táwọn náà jóyún gbà kan tó tún jẹ́ èèyàn táwọn tó ti jẹ́ kó túbọ̀ fi ẹsẹ̀ wa nílẹ̀ lójú ọ̀nà dáadáa akẹ́rawa lónìí ọjọ́ kan nínú ọjọ́ ayé ìtì agé mọ́sùlùmí pàtàkì ẹ̀ púpọ̀ kódà ìyá sọ́tọ̀ nínú àwọn ọjọ́ ẹbí ṣe wá lè mọ̀ kọ́pọ̀lọpọ̀ ọmọ ya mùsùlùmí tí wọ́n ti pè lárúgbẹ́ ọkọ̀jọ́ sunday lẹ́yìn tí anábi sọ́lọ́ ọ̀sọ́lá ti tó àṣírí wa pé àwọn ọmọ dàmú wọn wọ́jọ́ àlùbáríkà láàrin ọ̀sẹ̀ kan ṣe mistake wọn mọ́jọ́ sátidé

ọ̀sẹ̀ tó kọjá ń ṣàlàyé fúnra wa nípa ohun tó jọ àwọn àgbàlagbà wa ń rí àwọn arúgbó wa lásìkò bá ti yé ọjọ́ ogbó bá ti dé àwọn arúgbó ńlá láti púpọ̀ ìyà jẹ wọ́n gan ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ wa lóde sáà náà mọ̀ ni wọ́n ti ìbàtán wá kú tán la máa sábà rí àwọn ẹbí ìpàdé mọ̀lẹ́bí á ti di lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ṣèrònú báwọn náà ṣe fẹ́ ṣe ayẹyẹ ẹni tó ráàrẹ̀ kú yẹn báwọn ṣe fẹ́ ṣe ayẹyẹ ìnáwó táà ń bèèrè pé náwó yìí ṣe náwó adúpa rẹ́yìn ọ̀tá wá ìnáwó

àbá kí wọ́n lẹ̀kọ́ máa rùn palẹ̀ ká máa fún àwọn tí wọ́n bá ń bèèrè rú bèèrè bẹ́ẹ̀ lésì ṣùgbọ́n ìdákéjì ẹni tó ń ṣẹlẹ̀ láwùjọ láti wá rò ó pé ó yẹ ká tara wa jí torí gbogbo àyínà láti láwọn arúgbó lọ́wọ́ nítorí ẹ̀kàn wọ́n tọ́lọ̀ bá ní kẹ́mì tí wọ́n náà ogbó ń bọ̀ wá ni ogbó túbọ̀ wá kèmí àti náà tí bá ti wá ń wọ́n ìwá dáa ẹlẹ́ẹ̀dẹ́ ta sọ alọ́sẹ̀ tó kọjá adìyẹ ká mọ́ bá náà sọ̀rọ̀sọ́lá ṣe tọ́ wa tọ́nà wípé nínú ìsìlámù inú tọ́lọ̀ wọn bá fẹ́ràn náà ní ká máa ti dáadáa sáwọn arúgbó wa pàápàá jùlọ anábìnrin arúgbó tó jẹ́ tuntun sílọ̀ tó jẹ́ mùsùlùmí sọ́lọ́lọ́ àdúsọ́lá ìtíkì ìsinlọ́ náà wọ́n tó tún wá sọ́nà tó wá yàtọ̀ lónìí mo wá ní káàtẹ̀ tó jọ gbójú wo kìíní kan níwọ̀n bá àkókò wa kí ló ń sábà fa ìjà tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó lójú alẹ́ wọn náà tọ́gbọ̀ ọ̀rọ̀ wọn dẹ̀ bímọ kódà tọ́gbọ̀ ọ̀rọ̀ wọn bí àwọn ọmọ tí wọ́n jí àwọn ọmọ tí wọ́n ní láàrí tí wọ́n rí jájẹ tó ní lọ́wọ́

yẹra kọ́kọ́ nínú tí mo nílà kéèsì iṣẹ́ ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn káwọn náà tó dépò ogbó tọ́lọ́wọ́n bá wa subhanahu wa ta'ala kí n ṣọba lábò sí o lèmọ̀ni àmìlà salihan fali nafsihi wa man asaa fa'alayha ọlọ́rẹ̀ tó bá ṣe dáadáa ó ṣe fọ́ra ara ẹ̀ ní o kó bá jẹ́rí dáadáa náà ní o se ṣe láti dànù kí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó yìí kan tó darúgbó báwo ni wọ́n ṣe lùgbà ìwé wọn báwo ni wọ́n ṣe lò ìṣẹ̀lú pẹ̀láwọn ọmọ wọn ṣé kí n ṣe báwọn náà ṣe fi já wọn àti bàbá wọn ráre rèé tó wá ń ṣokùnfà wípé tí bàbá ẹ ṣe tí yẹ ẹ ṣe

àwọn ọmọ yẹn náà rí pé ń gbà tí ìyàtà wọn náà tí grandma wà láyé ìyá àwọn ó kàn náà jẹ fún grandma bí ìgbà tí àwọn fún adìyẹ ló jẹ pẹ́lá adìyẹ gan gbádùn ju grandma lọ òun tí ìyá àwọn túnjọ tí bàbá àwọn túnjọ ó náà tọ́fẹ́ ti ṣòkú àwọn ọmọ yẹn àwọn náà ti ń pláàni ẹ̀ká lẹ̀ pé ìjẹ́ tí mọ́mí náà bá kú bí mọ́mí ṣe ṣe pàtí ìyá wọn ẹ̀ bí mọ́mí ṣe ṣe pàtí bàbá wọn ẹ̀ àwọn náà máa dára tó ń gbà tí wọ́n ti wá dàgbà wọn ní rí títọ́jú sí nǹkan tó jẹ́ lànà rí

àwọn ọmọ yẹn tó gbọ́jú bá nìyẹn tó rí nìyẹn ọlá ara wa là ń ṣe kalẹ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà tó ń jẹ́ òbí lónìí tó já rúgbó òun náà lè lánú sọ̀rọ̀ pé àjàbí tí mo bá ṣe báyìí pẹ̀lú àwọn òbí

bọ́rọ̀ ẹ̀dì fẹ́ fún múlẹ̀ ní ẹ̀ kò ní dùn ààrọ̀ ọlọ́run kó gbé kọlù àwọn business partners kó gbé kọlù wọ́n ti tó jẹ́ ìjẹ́ àdúrà bẹ́ẹ̀ lọ tẹ́látàrí kíkí ní wọ́n ti fẹ́ bèèrè owó náà ní ọláwọ́n ti kọjú darí ìwọ iṣẹ́ tó ṣe níyàn lọ́jọ́ alẹ́ ẹ̀sùn tó máa jẹ́ kọmọ ẹmọ̀ wípé ẹ́ kí business partner mi kó dàn jọ máa pẹ̀ padà ọ̀rẹ́ máa ọ̀rẹ́ mọ́bẹ̀ẹ́rì sí kọlù mọ́nì máa pẹ̀ máa pẹ̀ gbogbo tí mo ní lónìí tí wọ́n ti rún owó lè mi lórí ìgbà náà tí wọ́n ti ṣe wàhálà àbí kí n sẹ̀tọ̀ fún àwọn náà ń pè níyẹn kò rí bẹ́ẹ̀ ẹ̀sìn tí ò sí lára ọ̀pọ̀lọpọ̀ ọmọ tọ́pọ̀lọpọ̀ ìyá àti bàbá fìyà jẹra wọn sáré pa àwọn fẹ́ gbádùn ayé bọ́jẹ̀ wá ń jẹ́ àlárúgbó kú yẹn tọ́bátúwọ̀ sáré ọ̀tún ní rí kẹ kankan aburú mi tún nìyàn tó ní rí kẹ̀tọ́rọ àwọn tó yẹ kọ́ máa ṣàdúrà rí kọ́ máa rántí wọn rí kọ́ máa jẹun sí ládẹ̀ fi máa lọ bá wọn kò ságbọ́yé lára àwọn ọmọ yẹn ọkàn ṣe competition pé ìjọ́ tí lágbáyá ṣòkún mọ́ mẹ́rẹ́ àdúgbò ìgbogbo àdúgbò ló mọ̀ tẹ́lẹ̀ bá fẹ́ ṣe ti tèmi mo ti rí bó ṣe ṣe máa ń nà ti ẹ̀pa àwọn èèyàn máa tókù a máa jìdé lórí pé ogbọ́n nínú òkú ní sálágbájá àti ní sálágbájá ewó ló jùjù ewó ló ṣe àkóbá yẹn àfọ́ọ́fà táwọn òbí náà fà ní akéjì nínú tí mo rí làkíyèsí ká kọ̀rẹ́kì ẹ̀rọ abalabita dé yẹn gbogbo àwọn tá a ń bímọ lónìí ẹ ká fún ẹ̀kọ́ àwọn ọmọ wa ìyẹn ló máa jẹ́ ká gbádùn wọn láyé àti lálẹ́kẹ̀ẹ́ àmọ́ ìyẹn ló máa yẹ ká gbádùn wọn kódà tá a bá sí má ìyẹn ló máa yẹ káwọn náà gbádùn jẹ́ kí àwa àti wa

àwùjọ wa yóò ti wà rárá àwùjọ yìí kò bá wà púpọ̀ torípẹ́rún tẹ́ ìmẹ́ ń sọ yìí irun tàà fi ń kọ́ra wà yìí bóyá ká sọ pé ìkan nínú ọgọ́rùn mi ilé mi ni mo dáa ju oru tí máa mọ̀ ní pé tẹ bá rí tẹba kọ́mẹ́ntì àwọn èèyàn kan wọ́n ti máa ma hìdí aláburú yẹn tẹ́nìkan bá já wọlé tó bá bèèrè kọ́mẹ́ntì negatively ẹ máa gbá àwọn ọ̀fẹ́jẹ́ máa kẹ́nubó ọ̀gbẹ́ni kí ló ń ṣeré ọjọ́ jẹ́ kan ẹ máa gbá àwọn tó gbogbo àwọn ọgọ́rẹ̀ èrò tó pọ̀ ní ẹrẹpẹtẹ wọn orí kìí yẹ sí ohun tí ó nọ́mà gbogbo ọ̀nà orí sí tó nọ́mà nínà kí ló burú bẹ̀ tó nọ́mà nínà afọ́nṣíyàwó fọ́mọ́ àbí bí ìgbà tí ọmọ olórin tó ń ṣèyàwó fọ́mọ́ ìyá àfá kú bàbá àfá ìgbà tí ọmọ ọlọ́tí àwọn ń ṣòkú kó

kájẹ́ kọ́ máa mọ̀ wípé àwọn àfá àwùjọ tò ní ìtúṣẹ́wò láwòkọ́ṣe ni wọ́n kéré àwòkọ́ṣe ní àfá àwùjọ tò ní kéré àwọn abúrútà àfá àwùjọ tò ní tẹ́ẹ̀ṣe ká máa fi hàn ọmọ wá ẹlẹ́yàn kìí ṣe pé wọ́n sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láìdá rárá wọ́n àfá rẹ̀ ṣe lè bá ṣó bẹ́sì wa ṣùhánàlá wọ́n máa fà rẹ̀ ọmọ àfá olóṣèyàwó yìí gbogbo tó wọ̀ ṣe lè bẹ́sì wa mú ṣe lè bójú mú nígbàtọ́ máa fà múra báyìí kí ni ẹni tí kìí ṣàfà kí ni tó fẹ́ wọ̀ yóò afá olójó yẹn olójó yẹn afá afá ṣe lè fẹ́sùn ìmáàmù níyàwó ṣékù níyàwó sáàkù inú sáàkù níyàwó gbogbo kí ni yẹn ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn understand àmọ́ àbí ká máa fi ń tó já burú àwùjọ ká máa fi hàn àwọn àwọn ọmọ wa contribute tí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ lónìí níparí ṣé bá àwọn òbíwá tẹ̀ ṣíwá jà yìí pẹ̀lú gbogbo ń tàà sọ pé olórí tó bí ní ṣe ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tó bá pé ṣe ọwọ́ ẹ̀ náà ló pa lóòótọ́ tó fi ń sọ́fà lọ́jọ́ alẹ́ ṣíun tó wá tọ́ sí náà ní kó wá sọ́fà rárá o ìtọ́lọ̀ ọ̀bọ̀ akọ wa kódà kó bí ẹ má tọ́ ẹ̀rí kó máa ṣe dáadáa lórí ẹ̀ wọ́n pẹ́ lásìkò bà sí ọkó tọ́ ẹ̀ṣẹ̀ ló ń jayé ń tó kọ́lá rẹ̀ náà ní kó bọ́nà ṣe lálàṣà òun bí tiẹ̀ náà nìyẹn èwọ̀ ní kí wọ́n wá tọ́jú ẹ̀ lónìí tó bá bèèrè ṣe ìwọ ló ń jẹ má gbèrò rí ẹ̀ sórí o dọ́ntọ́lọ̀ bá wá sọ èdè tí wá kọ́wà ní pé kọ́wà dáadáa sí ìyá yẹn bàbá àti ṣe tí ọ̀dá lóòótọ́ ń tọ́lọ̀ tí wá kọ́ àtúnkọ́ àti dáadáa sí bàbá yẹn ìwọ má fà burú sàn àbúrú ojúṣe ti ẹni kí wọ́n ṣe dáadáa sí ẹjá padà sí lẹ́sẹ́ gbogbo arúgbó wa díyà jẹ tí wọ́n lálàyé tí wọ́n ráre ẹjá lọ tọ́jú wọn ẹjá ṣe dáadáa sí wọn ẹjá kẹ́ wọn gbogbo tọ́lọ̀ bá fún wa ní kápá ẹjá lọ yí kìíní yẹn padà lónìí kódà ká máa pè pàdé mọ̀lẹ́bí káwàá jẹ́ tọ́lọ̀ bá ti pọ̀ láṣìírí ní ẹbí ká níye tá ń dá tàbí tẹ́kì àwọn arúgbó àwọn àgbàlagbà wa kádẹ̀ nípa ṣídán fíṣì tí wọ́n lóòrèkóòrè ìdùnnú o náà ní tí àwọn bàbá pẹ̀lú oúnjẹ àgbàlagbà mélòó náà fẹ́ jẹ lọ́jọ́ alẹ́ wọn wọn bóúnjẹ díẹ̀ báyìí ni wọ́n dẹ̀ fẹ́ jẹ ìdùnnú yẹn ló tún kù tó jẹ tó ti lè máa jẹ tó yó wọn ló jẹ tẹ̀fẹ́ gbé fún wọn lọ náà ti dàgbà tó tẹ̀sí kò lọ́lẹ́nu dáadáa mọ́ àgbà ti dé so oúnjẹ mẹ́tò èlò lẹ́fẹ́ jáfi tọ́jú wọn ìtò wá kò ní kẹ máa yọjú sí wọn kẹ máa ṣe dáadáa sí wọn ìyá ẹ̀ náà burú gan ọ̀tàmọ́ra gan bẹ́ẹ̀ ìyá mi burú gan ọ̀tàmọ́ra lóòtọ́ ó tó dẹ̀kó gbóde ogbó ló jẹ́ kó ṣe dáadáa ti ọmọ rí kó dẹ̀jọ kó jẹ́ kọjọ́ alẹ́ wa dá kó jẹ́ kí àgbà wa dá kó má jẹ́ kí àgbà wa dídà búdà aláàmà àìsà ìsìláwà mùsùlùmí wà àdínà ṣirikọ́ alùsìrìkì وذلك أعداءك أعداء الدين وانصر إخواننا ti dáwọ́ ogun dúró lọ́wọ́lọ́wọ́ àwọn àti ọlọ́run gbogbo àwọn ọlọ́lá wa lórílẹ̀-èdè pàápàá àwọn ilé pòó ọlọ́mbà ọ̀rọ̀ ọlọ́kàn jẹ́ kí wọ́n lè jáwó epo wálẹ̀ àdíkàpọ̀rọ̀ wọn sáàdúwà rọ̀ ìgbà tó bá di pé kí ní lé ó lò òkè ìgbà náà ló máa rọ̀ wọn látàrí pí capitalist ni wọn wọn kì í ṣe philanthropist ọ̀gọ̀ọ̀rọ̀ wọn fẹ́ lọ́rọ̀ ọ̀fẹ́ lọ́lá ọdẹ̀ ń wúra wọn fún wọn fẹ́ lójú lágbájá lọ mo fẹ́ lójú lágbájá wọn kàn fìdí láàrin ara wọn wọn sábà láàrin àmẹ̀kúnnù lẹ́nu àfẹ́ká jẹ ọlọ́run lè wọn lórí pípò jọ kọ́lọ̀ èmi àti gbogbo àpòrọ̀rùn kájọ nílé epo kọ́rọ̀rùn fún gbogbo akíá ní dẹ́pò kọ́rọ̀rùn gbogbo aká ní rìbánárì àwọn kan náà ni wọ́n máa ní nǹkan yìí táwà tó kùnà máa máa patronize wọn bọ́lọ̀ ń ṣe tó ayé nìyẹn àwọn tí ọlọ́run wá fi àkóso kan yìí sí jáwé epo wálẹ̀ kọjẹ́kára sí mẹ̀kúnnù ọlá òjé kó lọ́bẹ̀ kan ohun gbogbo tí wọ́n ti ní ti pọ́ àwọ̀ bá afirka gbága wọ́n ti ní owó lọ́wọ́ tààrà ṣùgbọ́n kan má gbàgbé pé wò ṣokó lọ́bì kan kọjẹ́kára tùmẹ̀kúnnù kọjẹ́kára tùmẹ̀kúnnù kó máa jẹ́ sí mẹ̀kúnnù wá ń bẹ̀rọ ní wọn lórí tọ́nà wá ń fa ààrẹ ìlú ìṣẹ̀yìn ayé wọn pẹ̀lú gbogbo láì agbẹ̀rọ kójọ gbogbo tọ́nà ti dá lọ́lá kọ́lọ̀ kó má gbà lọ́wọ́ wọn kó bá fa ló tún ọlẹ́yìn kó jẹ́ kí wọ́n lè ṣàánú gbogbo mẹ̀kúnnù lápapọ̀ وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا